Wọ́n níbi tí erin méjì bá ti jà, wọ́n ní koríko ibẹ̀ ló máa ń jìyà ẹ̀. Bàbá mi a máa sọ nǹkan kan nígbà tí wọ́n wà láyé. Wọ́n ní tògìrì ò bá lanú, wọ́n ní aláǹgbá ò lè ráyè wọbẹ̀. Wọ́n á tún wá tẹ̀síwájú nínú ọ̀rọ̀ wọn wá ní àìrìnpọ̀, wọ́n lòun ló máa ń jẹ ejò níyà. Kí ni gbogbo àṣàmọ̀ tí mò ń pa látàárọ̀ ẹ̀yin olùgbọ́ mi ni wípé ikú ọ̀dọ́ tó ṣẹ̀ṣẹ̀ kú lẹ́nujọ́ mẹ́ta yìí ọmọ tó ń pè ní Mohbad ikú ẹ̀dùn gbogbo ayé ni tí n bá rántí ikú ọmọkùnrin náà tí mo rántí ikú ọ̀dọ́kùnrin náà ara dẹ̀ máa dédé ta mí inú mi ò dẹ̀ ní dùn ara mi á dẹ̀ máa dédé sẹ́gìrì ara mi á dẹ̀ máa dédé ara mi á dẹ̀ máa dédé tutù kódà ó wà lára àkójá sí pé bóyá gbogbo àwọn ètò tó yẹ kí n ṣe tẹ́ ẹ bá ṣàkíyèsí ẹ rí pé mo ń miss àwọn ètò náà mi ò lè ṣe bó tó àti bó ṣe yẹ torí pé ikú ọ̀dọ́kùnrin náà ikú náà ń dùn mí ni torí pé ọmọ ológo ni kí wá ni mò ń gbìyànjú láti sọ fún ẹ̀yin èèyàn wa ni wípé aláǹgbá tó lanu ló fà á ògiri tó lanu ló fà á tí aláǹgbá fi ráyè wọnú ẹ̀ àwa òbí méjèèjì àwa ni mo fẹ́ bá sọ̀rọ̀ torí tí ògiri àwa òbí bá ti lanu aláǹgbá máa ráyè wọbẹ̀ ni àìrìn pọ̀ a sì máa jọ méjò níyà ni kí ni mo wá gbà lérò nípa àìrìn pọ̀ yìí ni pé àìrìn pọ̀ àwọn òbí yìí àìjọ wà papọ̀ wọn ló fà ara ìdààmú tí ọmọdé yìí tó là kọjá torí pé ká nípa àwọn òbí bá wà papọ̀ nígbà míì ni a lè máa check ọmọdé báwo ló ṣe ń rìn sí báwo ló ṣe ń lọ sí báwo ló ṣe ń jẹ sí báwo ni ìrìn àjò ẹ̀ nìyí fẹ́ máa fi lè máa dá àwa tá a jẹ́ àwọn òbí lẹ́kọ̀ọ́ pàápàá àwa tá a jẹ́ ìyá ń dágbé pàápàá àwa tá a jẹ́ single mother ni ẹ má jẹ́ kí ògiri wa kó lanu kálàǹgbá lè wọbẹ̀ torí pé tí ògiri bá ti lanu ibẹ̀ làwọn ọ̀tá máa ń ráyè wọlé wọ́n ṣe máa ń ráyè gbọmọ lọ́wọ́ èèyàn ni tó bá ti di pé ògiri àwọn òbí bá ti lanu àwọn ẹni bí aráyè wọlé wọ́n á wọlé sínú ògiri yìí wọ́n á jókòó ń bẹ́ẹ̀ wọ́n á jẹun bẹ̀ wọ́n á ṣọwọ́ bẹ̀ wọ́n á ṣe oríṣiríṣi sínú ògiri torí pé ògiri yẹn lanu ni torí pé bàbá àtìyá tó wọn bá ti sí papọ̀ á máa fa ìdààmú fún àwọn ọmọ ni lọ́jọ́ iwájú kò sí báwọn ọmọ ṣe fẹ́ rìn ló máa ń bọ̀ tó já pé bóyá àwọn ọ̀pọ̀lọpọ̀ wọn fi máa ń jìyà torí pé wọ́n ti rí pé àwọn òbí wọn ò sí papọ̀ àwọn ọ̀tá máa ráyè wọlé àìrìnpọ̀ àwọn òbí yìí ló jẹ́ ọmọ ẹjọ́ ọmọdé yìí níyà tọmọdé ìfiríkù òjijì he ni fún ìdí èyí mo fẹ́ẹ́ fi ilé ìfẹ́ fi rọ àwa tá a jáwé òbí kò kí ń ṣe àwa òbí kò ń ṣe àwa àyá nìkan àyìn bàbá náà ẹ má jẹ́ kí ìjà torí ìjà oníjà lóde lórí ìdò ẹ má jẹ́ kí ìjà tó bá ṣẹlẹ̀ láàrin àwa bàbá àtìyá ẹ má jẹ́ kó máa affect àwọn ọmọ yìí ni ẹ má jẹ́ ká máa lose àwọn ọmọ ológo ni táwọn ẹni bá ti rí i pé bóyá àyè bá ti wà pé bàbá àtìyá bá ń jà àwọn òṣèré síra wọn wọ́n máa ráyè ṣàwọn ọmọ wa báṣubàṣu ni mo ṣe ń fàkókò yìí ké pé ẹ̀yin tẹ́ ẹ jẹ́ bàbá àtẹ̀yìn ìyá náà ẹ má jẹ́ kí ìjà tó wà láàrin yín ẹ má jẹ́ kó máa affect àwọn ọmọdé yìí ẹ má jẹ́ kó giri yín máa lanu wọ́n á jẹ́ sí pé àwọn bàbá àtìyá ò bá tiẹ̀ sí papọ̀ náà mọ̀ bí ìyá bá ṣe ń ṣègbìyànjú kí bàbá náà máa ṣègbìyànjú ẹ ló báwo ni ṣé dáadáa ló wà báwo ni ṣẹ́ ẹ ẹ jẹ́ kí ìyá bá násẹ̀ sọmọ kí bàbá náà máa násẹ̀ sọmọ torí pé oníkálukú ló ní rò tiẹ̀ láti play lórí àwọn ọmọ tá à ń sọ̀rọ̀ ń pa ẹ̀ nítorí ọjọ́ iwájú wọn ni torí táwọn ẹni bá ti rí kó bóyá ìyá ò bá súnmọ́ bàbá ò bá súnmọ́ kó wá wọn wà lọ́tọ̀ọ̀tọ̀ ibẹ̀ ló máa ti gbà láti máa ṣiṣẹ́ ẹbí fáwọn ọmọ tá à ń sọ̀rọ̀ nípa èyí àìrìnpọ̀ ló máa ń jọmọ ejò níyà ni ẹjọ́ nítorí ọlọ́run wá tá a jáwò òbí ẹ jẹ́ ká mójútó àwọn ọmọ ẹ jẹ́ ká mójútó ọjọ́ iwájú ẹ jẹ́ ká mójútó alẹ́ wa torí ọ̀la wa làwọn ọmọdé yìí ẹ má jẹ́ ká lajú kalẹ̀ kí wọ́n máa já àwọn ọmọ ológo kán máa já wọn gbà lọ́wọ́ wa lójijì lábẹ́ bó ti lè wù kó ẹ dákun torí ọlọ́run àwọn ọmọ wa ẹ ká kán jẹ́ ọ̀rẹ́ wa ká máa bá wọn sọ̀rọ̀ ká máa bèrè lọ́wọ́ lóòrèkóòrè báwo ni tó ti ń ṣiṣẹ́ báwo lọ̀gá ẹ báwo ni school ẹ báwo ni education ẹ àwọn wo ẹ ká jẹ́ ọ̀rẹ́ àwọn ọmọ wa ká lè máa bá wọn sọ̀rọ̀ kí wọ́n lè máa sọ̀rọ̀ fún wa lóríṣiríṣi ká lè máa gbọ́ tó bá ṣẹlẹ̀ nínú ayé wọn nìyí bàtà òun yorùbá ti wá rí i pé bàbá ò fi ṣeré ìyá ò fi ṣeré wọ́n close mọ́ra wọ́n sún mọ́ra wọn ni àwọn ẹni bí oníráyè penetrate ni ẹjọ́ nítorí ọlọ́run àwa tá a jẹ́ bàbá àtàwọn àyà ẹ̀yin pàápàá ẹ̀yin bàbá ẹ má máa dá àwọn ọmọ dá àwọn single mother nìkan mọ́ ẹ̀yin náà máa play role ti yín as a father ẹ má rò pé n pẹ̀lú òsì papọ̀ ìfẹ́ ní kankan ṣe pẹ̀lú ẹ̀mú rárá o kò sọmọ tẹ́ ẹ lébi tó máa tán ọmọ tá à ń sọ̀rọ̀ ń pa èyí a ní fojú sunkún ọmọ wa láṣẹ Èdùmàrè ẹ̀yin bàbá ẹ jẹ́ ká mójútó àwọn ọmọ wa àwa àyà náà jẹ́ ká mójútó àwọn ọmọ wa tá a bá sí pẹ̀lú ọkọ wa mọ́ kò nílò pé àwọn ọmọdé kò ní ká fi wọ́n sílẹ̀ kò ní ká máa súnmọ́ wọn mọ́ ẹ̀yin bàbá ẹ play role yín lórí àwọn ọmọ yín torí pé àwọn èèyàn ọ̀la yín nìyẹn ẹ má lajú kalẹ̀ má jẹ́ kí wọ́n máa gba àwọn ọmọ lọ́wọ́ yín lójijì ọmọ tá a rán ní primary school ọmọ tá a rán ní secondary school tó lọ sí university wá tásìkò tẹ ká máa jèrè ọmọ náà tí kò wá dé tọ́jú ọmọ náà gbà lọ́wọ́ wa ṣé ká ní carelessness wa ni ẹ dákun torí Ọlọ́run ẹ jẹ́ ká ṣiṣẹ́ lórí ẹ̀ kí lẹ́dùnmarè kó bá a fọ̀rùn kẹ́ Mohbad kó bá a tẹ sáfẹ́fẹ́ rẹ̀ ká má fojú sunkún àwọn ọ̀dọ́ wa mọ́ láṣẹ Èdùmàrè èrè o.